بسم الله الرحمن الرحيم سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulillah wa kẹfà summa salatu wa salamu ala ashrafil mursalin sayyidina muhammad wa ala alihi wa sahbihi wa sallam ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn islam tafsiri wa tá à ń ṣe ní faransé tá à sọmara ìní abínibíni tọjọ́ tòní ǹjẹ́ tún káàbọ̀ sí ètò tafsir wa ọlọ́run bá ti sọ fún anabi wa muhammad olóhùn ló ń sọ alukurani kalẹ̀ pẹ̀lú àwọn àyà tó jẹ́ pé tí ẹ bá ti gbọ́ kò ní kẹ́ dára yín lámọ́ àmọ́ àwọn àyà mi ń bẹ tó jẹ́ pé yóò ní ìdí wo circumstance àsìkò tá a wà ń bẹ̀ kẹ́ lè bá a lè tú àyà yẹn àmọ́ ọlọ́run sọ pé fa amman ladina fi kulubihim àwọn kan bẹ tó jẹ́ pé àníyàn wọn wọ́n ní nǹkan míì tí wọ́n gbin sọ́kẹ́ wọn a máa tú àwọn àyà Kùránì yìí ibtiga alifitina tútù wọn yìí wọ́n máa fi dá fitina lẹ̀ wabtiga ata àwílí àwọn túmọ̀ wọn yìí yìí yìí lórí sínsìn wọn mọ yìí bó ti wù wọn ọlọ́run ni wà máa ya alámùta àwílàhù illallah lẹ́yìn ọlọ́run kò sẹ́ni tó lè tú àyà quran oní samedi 24 quatre décembre èyí tí ṣe jumadala awal tafsir wa tọjọ́ tòní ọjọ́ tọjọ́ yìí pé àwọn kan lọ́la wọn á láwọn wà nínú ọdún ọdún tó yẹ kí wọ́n pè ní ọdún tí a bí ànábì isa ọmọ mariam àwa mùsùlùmí kan àwa máa bá wọn sí ọdún wọn tiẹ̀ tó ti sọ di ọdún àwọn ọmọ àmọ́ ẹ̀bùn fáwọn ọmọ létí ẹ pé a ò ra ẹ̀bùn fáwọn ọmọ nínú Ramadan pé kí wọ́n mọ kó àwẹ̀ gbà ọdún nìyí àìmọ̀kẹ́ ń ṣe wá o ọdún noel tan ṣe ọdún nìyí kò bẹ̀rẹ̀ àtayé gba Namrud ni wọ́n ti ń sọdún ní ọjọ́ tí àwọn mú ní 25 december nítorí pé ayé gba namrud ńgbà wọn samud vingt cinq décembre kẹ́ni wọ́n bí samud vingt cinq décembre yìí ó wá jẹ́ nǹkan tí àwọn ará àtijọ́ tí wọ́n lò pípọ̀ jù torí pé tẹ́ bá wo Egypt wọ́n máa ń sin ọdún ọlọ́run ọba tí í ṣe òun èyí tí wọ́n ń pè ní Mitra nítorí pé vingt quatre décembre kẹ́ni eclipse ṣẹlẹ̀ ńgbà tó ń padà yọ ní vincent de sam wọ́n bá mú òun ni wọ́n máa ń sìn gẹ́gẹ́ bí ọlọ́run ẹ̀sìn rántí ànábì ibrahim ńgbà tó ń wú ọlọ́run orí ìràwọ̀ orí gbogbo ẹ̀ gbogbo òórùn ní ajá akpa ńgbà tó ń lọ́lọ́run òsì ọlọ́run ti ń wọ̀ àwọn pers àwọn àwọn ọmọ ń sin ọdún òòrùn yẹn tí wọ́n ń pè ní mitra nígbà tí àwọn romain Constantin ló wá sọ di ọdún saint christisme ní dix-neuf siècle nílùú amẹ́ríkà ọdún yìí wọ́n ti wọ́n ká kùn wọ́n sọ wọ́n pè ní ọdún àwọn ẹlẹ́bọ ní ó dix-neuvième siècle ní amẹ́ríkà àmọ́ lóde òní yìí nítorí kátàkárà wọ́n sọ ọ́ di ọdún àwọn ọmọdé gbogbo àwọn oní histoire gbogbo wọn ni wọ́n gbà yìí pé àbí jésù lọ́dọ̀ yìí o wọn ò bí jésù ní ọjọ́ tí wọ́n ń sọ yìí na bíbélì gan à ń rí evangelii luke gbogbo wọn gẹ́gẹ́ bí kúránì gan ibi tọ́lọ́hún sọ pé ànẹ́bí isa ọmọ mariam imi imi dat igi dàbínú wọn tóbi ya rẹ̀ imi igi dàbínú fi àsìkò yìí fi hàn wá nígbà wọn bí ẹ̀yin mùsùlùmí ẹ mọ̀ jà bá wọn lọ́wọ́ sí ọdún yìí òkè sọdún wa ẹ retí inú ramadan kẹ́ẹ̀kọ́ àwọn ọmọlẹ́bùn dókítà fi wá wá lọ yí pé ọlọ́run sọ́nà àwọn ayé àkọ́ńtà bá lọ ń bẹ̀ pé tí ọkùnrin ọba wò kó máa wò pẹ̀lú modesty ọlọ́run fi ń yé wa pé kí a bá wo obìnrin ká wo pẹ̀lú modesty ni ìtumọ̀ rẹ̀ ni pé a kì í mọ wo obìnrin níwò obìnrin tí ń kọjá la wípé ìwo ẹwà ẹwù sílẹ̀ mi. E bákan náà nínú àwọn àyà tafsir ọlọ́run wa mẹ́nu bà ìwọsọ ìwọsọ tọ́lọ́run mẹ́nu bà nínú alukurani karim ọlọ́run fi ń yé wa yí pé bóbi gbọ́dọ̀ títí múra fún yín obìnrin lọ́lọ́run fi sọ àwọn àyà ìkàlẹ̀ fún wa ní wọn àmọ́ ohun tó wá ṣẹlẹ̀ ní pé o ẹ lọ mọ̀ yí pé kò sí mọ́dẹ́lì ìwọsọ obìnrin àmọ́ system náà níbẹ̀ system ní pé àwọn ibi tí ó bó lẹ́yìn náà ẹ̀há ara ẹ̀sìn ni tóbi máa ń bẹ̀rù fitna yóò bójú ẹ̀ ṣùgbọ́n kì í ṣe túláàsì fún obìnrin nínú ẹ̀sìn. aya ìtàn lọ wájú ipe àwọn ẹ̀mí wa taari fakulté márùn ní bẹ tó jẹ́ pé ń fi ìmọ́lẹ̀ ọlọ́run ọba hàn bákan náà fakulté márùn mọ́lẹ̀ ti ń bẹ nì fakulté márùn náà ni mọ́lẹ̀ iná ẹ̀lẹ́tírísítì tẹ̀rí láti gbà bàrá yìí tí wọ́n gbẹ́ báràjì dáàmù là ń pè báràjì yẹn báràjì yẹn wọ́n lo àwọn hydraulic wọ́n lo àwọn nǹkan oríṣiríṣi tó fi di pé yóò di iná núr àlànà tí náà bá mọ́lẹ̀ tán tó bá di funfun kódà ìmọ́lẹ̀ nìtọ́ ti kọjá ohun téèyàn lè bíà ibi tí tàfsí wa tó ní lọ nìyí èyí tá a gbọ́ tó ṣe déédé àtọ̀dọ̀ ọlọ́run èyí tó kù káàtó àìmọ̀ ṣe wa ni wallahu a'lam wasalaamu aleykum wa rahmatulahi. وبركاته